ó sì gbà lẹ́kùn fún wa láàtún gbọ́ ọ̀pọ̀ ìgbàyé. lẹ́yìn ilé ìlà tó wá tọrọ àlékún òkè àti ìbẹ̀ fún ẹni òjíṣẹ́ ńlá àná Muhammad ẹni tí àtọ̀là ń fún. gbogbo àwọn ọ̀sàdúrà fún o onílà tásùbù àṣẹ àbí fàwálà sí náfúsí ìdíyàjì láwọn àǹfààkà àádùn kún mọ́ àlá àlámàdì àádùn nínú nígbà àwọn òde ìgbà àbá lórúkọ lágbà mú dà ó wà láàrín àlọ́ mi yẹ wọ́n bu àwọn ọmọ lẹ́yìn torí pé bí ẹnìkan nu mi bá lówó kọ́wọ́ náà pọ̀ ó tó òfin wújú tó wá fẹ́ ròyìn ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn wọn àdébí sọ́là lọ́wọ́ ó ní yọ́ máa ní owó lọ owó náà ó sì tán án kò ní sí ìbá ìròyìn ọ̀kan nínú wọn dé ìlàjì àwọn sàbẹ náà bá ní fẹ́ o lẹ́yìn náà. gbogbo ẹni pụpụ nke tó pẹ̀lú iṣẹ́ ọ̀nà ọlọ́run ọlọ́run kò ṣe rárá dị ọlọ́run bá lè ṣèké eme fáwọn náà. lẹ́yìn tí wọ́n wá ní muhammad ọlọ́run bá lè ṣàlékún àforíjì fún wọn bá lè gbogbo awọn tí nígbà kan náà tí ti wà ọkùnrin obìnrin ọlọ́ọ̀kẹ́ lẹ́yìn náà gbogbo òkú mùsùlùmí náà bá ní kẹ́wọ̀n àwa náà ta wà láyé ọlọ́run bí a nílò lẹ́yìn. àwọn ohun tí a fi ti ṣe àǹfààní nínú ọ̀rọ̀ ìjíṣẹ́ ńlá mọ̀ọ́mọ̀ sára lónìí onáà ni ọ̀rọ̀ nípa zakat nínú ohun tó bá wà lónìí.

ojúṣe ọlọ́run ni tí nke àtọ́lá ń bẹ fún ọ sọ báyìí pé. ó ní ní ẹnu ọ̀nà àlùjẹ́ náà báyìí ó ní wọ́n ti kọ àkọsílẹ̀ kan síbẹ̀. ó ní tí ọlọ́run ọkọ ni pé ìwọ àlùjẹ́ náà ń ṣe lé àwọn ọlọ́run ó dé wọ̀. fún ẹni tó bá kú lérí ahun ṣíṣe ahun ah, eh, ahun ó nǹkan ṣera rẹ̀ ó ṣẹlẹ̀ ní nǹkan ó sọ àwọn aládùúgbò ẹ̀ ní nǹkan. ahun náà lo ìgbésí ayé olùsùn ó sì lè lọ. ìrètí jẹ́ ọ̀rọ̀ bó fi ìdẹ̀rọ̀ ọlọ́run lọ òun mọ́ orí mu. ọlọ́run gan sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé a máa wo òun ọlọ́run tó ń bá ṣèjọra fẹ́nìkan fún ọmọ orí nípa àdúrà lára rẹ̀ ọlọ́run tẹ̀lé wọn ni ọlọ́run ṣe ń fún ọ pé ọmọ fẹsẹ̀ rìn ó yá ọlọ́run ti yọ ọlọ́lá tó fọ nínú sírìn o tún ní mọ́tò láti dúró máa gùn pẹ̀lú ìpayọ̀ náà lórí náà ahùn òní wà lùjọ náà. àwa ìjọ́nà àjọ́nà jìnnà sí o. wàhálà ni ìjàmbá. ẹnì kejì inú àkọlé tí wọ́n kọ sí ẹnu ọ̀nà àjọ́nà ni pé ẹni wọ dúkìá rẹ̀ sí ọ̀yọ́ àjọ́nà ọlọ́dẹ wọ̀. ẹnì kẹta ni dàyú sùn. àwọn sọ̀rọ̀ bá ọlọ́run bá ní fẹ́ wọn. wọ́n ní ìrìn òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ ahu ó wa ẹni tọ́nà ń ṣáájú fún tọ́nà ọ̀yọ́ ṣàkà ó yé wa ewu wá ní dàyéṣù ta ní jẹ́ bẹ́ẹ̀. ọ̀rọ̀ àlejò wa ní ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ sílẹ̀ fẹ́ gbọ́. ní àlejò náà lẹni tí ń fojú wọ́n fọwọ́ gbáyàwó ẹ̀ láyà àwọn àbúrò ẹ̀ ọwọ́ á àlejò àtìgbọ́dọ̀ yóò àgbọ́dọ̀ yóò yàgbàyàn ọjọ́ ọ̀yọ́ sọ dìjà ọ̀yọ́ sọ dojú o tọ́ ọ bá kú lérè àwa ìjọ́nà náà ló fi ń ṣe yìí. àgbẹ̀ bóyá màá sùn ẹnìkan ló ní ìyàwó òun ṣáàbì ó ní dànù wúlò pádànù gbogbo àwọn ènìyàn ha ha ha ó rìn ẹnu ọwọ́ lẹ́yìn mẹ́rin ó ní ẹlẹ́yìn mẹ́rin òun ti gbọ́ bá lórí ìyàwó ẹni bó ọjà òun ti gbọ́.

kò wá rẹ́ni tí gbáyàwó ẹ̀ ṣe àwàdà ọ̀hún adáyé olùjẹ́ ẹnìkan tó ṣe ọ̀wọ́ lálẹ́ látàgùn mẹ́jọ dágùn mẹ́wàá ń bá sọ̀rọ̀ ìyàwó sì wọlé sọ̀rọ̀ bá kú lérè náà náà kí ló fi ń ṣe yìí. Òjíṣẹ́ ọlọ́run ní wọ́n tẹ̀síwájú. Ó ní ẹni tó bá wá lè yọ ṣàká dúkìá rẹ̀ nǹkan mẹ́ta ni ṣàká máa ń wọ inú ẹ̀ nǹkan oko nǹkan ọ̀sìn nǹkan táǹpẹ̀ ní góòlù ó ti kó owó sínú. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni bàtà máa ń wọ̀ ẹni tó bá wá kọ̀ tó lóun ọ̀yọ́ ọlọ́run sì ti ṣe á ní oore ní ẹni tó lọ́n bá ṣe gbogbo àwọn nǹkan ìlú àti ní àwọn àáfàá tí wọ́n máa wọ́n máa àlàyé ẹ̀sìn dáadáa lọ bá wọn ẹlẹ́kọ̀ọ́ bóun ni wọ́n ṣe ń yọ sàkókò bóun ni wọ́n sàkà dúkìá o ó yan tó yan bàtà nǹkan ọ̀sẹ̀ wọ́n ṣàlàyé fún ọ. má má má dàrú o sẹ́yìn bá kọ̀ tí olóhùn olóhùn ọ̀yọ́ ṣàkà ló wá kú lérí ẹ̀ káwádìí jẹ náà wọ́n ní gbogbo ọlọ́run ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣàkà ní ọ̀sọ̀ pẹ̀lú ẹ̀ wàá kí mú sọ láàtà wàá tún ṣàkàtà wàá kí mú mo tọ́ọ̀bà ní túbú tọ́ọ̀bà ní dúkìá sí ṣàkàwọ̀ owó bọ́ńdọ̀ náà àwọn àkókò ṣe ìtọ́rẹ àánú ìtọ́rẹ àánú gbà mí a sì máa pọ̀jù ṣàkà lọ lọ́dọ̀ ẹlòmíì torí ṣàkà ó ní mọ́búláàgì tó máa jẹ́ ó ní òǹkà tí ó jẹ́ ó sì tún ní òdiwọ̀n tá a yọ ń bẹ̀ ó lásìkò tá a yọ ó tún wá ní ààyè tá a yọ sí ó ní mọ́búlágbẹ̀ màá ṣúṣù. lẹ́yìn náà ojúwọ́n rẹ̀ rẹ̀ ọlásìkò àsìkò náà àsìkò ẹ̀ náà ó tún ní àsìkò ọlọ́run tó ń gbá àwọn kan táyì ọkọ níbi tí kàkà ti yàtọ̀ náà sàrà ní ìṣe ẹni ọba rí mi lè fẹ́ ìjọba wọ ọ lè fẹ́ ṣùgbọ́n kàkà ọlásìkò tí ẹ̀ bá wá àwa lọ sùn náà lànà wá dá àwọn àfáàsì wọ́n dá àwọn sí ẹ lọ sùn léèrè lọ́dọ̀ wọn. àfáàsì àìsàn o. àánú wa lẹni tó bá wà yọ sàkà rẹ̀ pé dáadáa ó yọ pé dáadáa tó lè rọ lọ ọsọ. kú rẹ́rẹ́ tó ya dùnú ẹnu. ní sọ̀nà ayé báwo mà ní a fẹ́ máa ń rí ìràwọ̀ lókè bẹ́ẹ̀ lọ́nà máa ń pé káwọn mọ̀lẹ́kà rí àwọn ẹni náà lórí ẹni wá yọ sàkà rẹ̀ ní pípé amọ̀lẹ́kà tó ń lọ sọ́mọ́ àkọ́kọ́ wọ́n kọ́ tí wọ́n fún omi kẹ̀ríìm wọ́n máa kú sọ́ra pa ẹ wá wo kẹ̀ríìm tí ń bẹ láyé o wá wo alákùnrin o ìyẹn tí ń bẹ láyé o. ní sọ́wọ́n ìkejì àwọn ọmọlẹ́kà sọ́wọ́n ìkejì. ọlọ́rẹ̀ ni wọ́n kù ọmọlẹ́kà sọ́wọ́n ìkejì wá wo ọlọ́rẹ̀ wá wo àwọn mẹ̀lẹ́ta sọ̀rọ̀ kẹta àwọn ọkọ̀ ní mùsí wọ́n àwọn ẹni tó ń láti ọlọ́wọ́ ọkọ̀ tí ó jẹ mẹ́rin. nígbàmọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ṣàhíhì làwọn òkè ọlọ́rẹ̀. sọ̀rọ̀ karùn-ún àwọn mẹ̀lẹ́ta sọ̀rọ̀ kẹta ní ah, ẹwà àwọn ẹni ọlọ́run gbà fún màkìdóòrò. mọ̀sibúrù láàṣà mọ̀sibúrù nínú náà ni ọlọ́run tẹ́wọ́ gbaṣẹ́ rẹ̀. wọ́n ti sá ẹgbẹ́ nígbà máa kó lọ. sísọ́nà ẹlẹ́ẹ̀kẹfà orúkọ tí wọ́n mọ̀ ti ẹni tí yọ sàkà ní pípé náà mọ̀lẹ́kà òní mahfuz wọ́n mọ̀ ti fẹ́ra wọn pé sàhálà ò fáńsùrù ìlànà mahfuz ẹ wá wẹ̀ ń tọ́lọ̀ ń kè sí wá wẹ̀ ń tọ́lọ̀ ń kè sí. wọ́n ti sá ẹgbẹ́ láhùn sùnúùbà. àwọn sọ́nà àwọn ẹ̀lẹ́ka sọ́nà keje nígbà wọn mọ̀ ní ká wàhálà oníkà sọ́nà ilé àmàdìfò wọ́n wá sọ́nà ti gbogbo èèyàn. owó ń bẹ ní abẹ́ àlàrà sí àbí àbí wà wọlé ọlọ́run wà wọlé ọlọ́run. àmẹ́ni tó wá fọmọ ríbe ọlọ́run tó bá wá pọ̀ sí ọ̀yọ́ sàká. ìsáfà ní bàbá ìlú ńlá ṣàfihàn. nígbà máa yé wọn kọ tí wọn bá wọn lẹ́kọ̀ọ́ fún ní bàkíì wọn dọ bàkíì wọn wò ẹni ọlọ́run ṣe rẹ fún sí ìsahun ẹ̀wọ̀n kan. wàhùn ìgbà yìí àti ṣàfihàn. ní kejì wọ́n máa shahid ahùn náà ṣùgbọ́n lágbára ju bahid lọ shahid ń tẹ̀ yí pé ohun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìlú tí ó jáde ṣùgbọ́n tí ń bẹ lọ́wọ́ ọmọ yóò lọ sí lọ. ẹlẹ́ẹ̀kẹta àwọn mẹ̀lẹ́kọ̀ọ́ ẹwà ẹni ọ̀pá kadé mú orí ọlọ́run ẹ̀wọ̀n àwọn ìrìnrìn ká o lórí gbogbo ń dá ní àlejò oníwáláyé gbogbo ń dá ní wọ́n fún àyè ẹnu fúngbà díẹ̀ ni wọ́n béèrè padà. wọ́n rọ bí a ti rọ fún ilẹ̀. àwọn sọ́nà ojú wọn mọ̀ ní ìlànà fún un. ẹ wá wa aládàáwò tún bẹ láyé o ẹni ọlọ́run náà wò tíọ́nù yẹn ni ẹ wá wò ó. wọ́n ti lè ra nígbà tí àásùyà. àwọn ọmọ ilé sọ̀rọ̀ sáwọn àwọn ọmọ ọ̀tún ní àásùyà ẹlẹ́sẹ̀. wọ́n ti gba nígbà tí lọ́mọ pẹ̀lú àrùn pẹ̀lú àrùn pẹ̀lú àrùn bára àwọn ọmọ ilé sọ̀rọ̀ kẹfà. àwọn ọmọdé wa wo màmí ha ẹni tí ó ṣe orí ọlọ́run tó ṣe léèwọ̀ mọ̀nsúrùmù ìbáraka ẹni ọlọ́run yọ àlùbáríkà kúrò ní ìgbésí ayé ẹ̀ náà ṣàlàyé ìmáàlì kò ní èrè jẹ kán nínú gbogbo tó ní kódà kò tún ní èrè jẹ lórí ilẹ̀ ayé. wọ́n àwọn mọ̀lẹ́kà sọ́mọ̀. ẹlẹ́ẹ̀kejì orúkọ báwọn ọmọ ẹ̀ pé ni màsílù. ẹ wá wọ màsílù ni ọlọ́run lé jìnnà sáà pé oyè tí àtúntà nìgbà mi ó ní màsílù dì ọmọ ẹ̀ lékún ìgbésẹ̀ irú oyè náà ni ẹni tí ọ̀yọ́ sàkà. sísàkáwọn dúkìá rẹ náà yọ. kódà àwọn olẹ́kọ̀ọ́ tó ti kún pé màrìndínlódà tó ọ̀sọ̀lá tùbú màrìndínlódà irun tó ṣe ẹran ìdániláyà rárá tó ṣe báyìí ọlọ́run ò ní gbà nítorí náà ẹ̀yin ọmọ ìyá wa ṣé ọlọ́run fún ní àsìkò yọ sàkà ń ni yóò tó yóò ìbẹ̀rẹ̀ yóò dínkù àti ọlọ́ọ̀lọ́ọ̀ àtìgbẹ́lọ́ọ̀ ìgbẹ̀yìn tọ́lọ́run fún ni síbi ọlọ́run fẹ́ ọlọ́run ní jẹ́ ọ̀pá rẹ́mi lọ́wọ́ jẹ́ ìyọnu fún yín o ti àwa náà o tó eléyìí jẹ́ àǹfààní tí a rí fún wa nínú ọ̀rọ̀ ní. ìbẹ̀rẹ̀ tafsiri wa sì ni a wà á lọ sínú àkùránì ló báyìí sàhálàó ìlà ọmọ bàálà mú náà fàáyí náà ní ara àgbàrá àgbàrá lórí ìlú àkùrá. أعوذ بالله ibi tí a ti sinmi lánàá òun náà ni ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́kà tí wọ́n bá ànábì wa jà ogun bá dárì ọlọ́run ọ̀rọ̀ ìsìlámù lọ́wọ́ ọlọ́run wọ́n padà lẹ́yìn wọn. àwọn na náà ah, wọ́n yáàyè yáàyè púpọ̀ àlẹ́ ìmọ̀ ẹ̀dọ́dọ̀ ànábì sọ̀tọ́lá wọ́n ní ọba ààrẹ ní àwa káwá ràn lọ káwá bọ ọjà káwá gbìjà kí là ń pè ní kú ayé àwọn ọmọ o bọ́ọ̀ ni bọ́ọ̀ ni kí jẹ́ kú náà ni àwọn oníṣọ parí oníṣọ ta ẹ lọ lórí àwọn òṣèlú bá ń bọ́ lọ àwọn àwọn gómìnà náà wá sí tí ìgbéjà lọ́dọ̀ ọkùnrin lórí àti bọ̀ àná tó Islam wọ́n padà lẹ́yìn wa. ọlọ́run wá tẹ̀síwájú fún wa o. ìlọ́sí tó ń bọ̀ máa ń rìnrìn ńlá nílẹ̀ kàkà lóòó. ọlọ́run ní ní ní ní Muhammad ó ní ká lè kó ìparun fọ́dà fáwọn nínú ìlàjì yàn kápá rẹ̀ àwọn ẹ̀yà kan nínú àwọn kòkòrò. tàbí ká dojú wọn bolẹ̀. kí wọ́n wá sọ́yìn padà lẹ́ni tó pọ̀wọ́ fún. Olúwa nílẹ̀ ẹ̀wọ̀n náà sọ́lá. kò sí ohun tó kàn ọ́ òun náà nínú ọ̀rọ̀ àwọn ìlú àwọn tí ó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ kankan lórí rẹ̀ rẹ̀ Muhammad aṣọ kankan ò sí lórí ẹ̀ ọ̀dọ̀ rẹ̀. ọ̀rọ̀ ìgbà yẹn. bóyá ọlọ́run ọgbà ti gbà wọn. ọ̀rọ̀ ìgbà yẹn. tàbí yóò sì jẹ́ wọ́n yà. alábòsí ni wọ́n. olúwa ní ọlọ́run ní í ṣe gbogbo ohun tí ń bẹ ní sánmà àbílẹ̀. ẹni ọlọ́run bá fẹ́ àmọ́ ìdáríjì. ẹni ọlọ́run sì fẹ́ àmọ́ ìjẹ́yà. aláforíjì náà náà ó sì dé níkẹ́ náà ló jẹ wáyé ọ̀kan. Yá ìwà ìlàrí nílẹ̀ ààrẹ ní. Wọ́n lọ pé ẹ̀yin onígbàgbọ́ òdodo. Wọ́n ẹ̀kọ́ kò lè bá ẹ̀yà àpá mọ̀rọ̀ àbà. Ẹ má jẹ owó èyí náà o. Ní ìlọ́po ìlọ́po ìlọ́po, ẹ má jẹ náà o. واتقوا الله لعلكم تفلحون. ẹ páyọ̀ Ọlọ́run ẹ páyọ̀ Ọlọ́run ẹ ìbàlà. واتقوا الله الذي يستجيب الكافرين. Olúwa ni ẹbẹ̀rù náà, èyí tá a ti pa lóṣù ilẹ̀ di àwọn aláìgbàgbọ́. Yáa bí wọ́n Ẹ tẹ̀lé Ọlọ́run tó túmọ̀ sí pé ẹ tẹ̀lé àṣẹ rẹ̀. Èyí tó ní ẹ ṣe ẹ èyí tó ní ẹ má ṣe ẹ wọ́n bẹ̀, ẹ sì tẹ̀lé àjọ ìjíṣẹ́. bẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ẹni ọ̀la káwá ah. máa wo alukóránì lọ ọlọ́wọ́ jẹ́ kó ṣe wá láǹfààní náà ní aṣọ oríire pẹ̀lú ẹ̀ àti bàbá mi alága káàbọ̀. ọlọ́run wa ń sọ fún anábìwa Muhammad ọlọ́run ní. gbogbo ohun tá bá ṣe àmọ́ ẹ̀ nítorí ìdílé ìbọ́lọ́run ti wá lo láàmú káí láàmú tìtorí ó sì wà nínú àwọn ànàwá síbi ìbọ̀dọ́ríà tó ń fún ìbọ̀rí ìlú fásíà. olúwa ní ìyá títà sọ́ra nínú àyàbí ká yín ṣe. ìrẹ Muhammad àti àwọn ìjọ mùsùlùmí ohun tá a fi hàn yín ṣe ni pé ká lè kùyà yíta ká lè kópa ń gbá sọ̀rọ̀ tá a nínú láti nàkàtà lóhùn àwọn ẹ̀yà kan ní àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ nínú kí wọ́n fi jẹ́ ẹni tí wọ́n pa wọ́n àlọ́ àlọ́ ó sírì tàbí tí wọ́n mú ẹlẹ́mú àwọn ọlá tí níta fún mọ́ tàbí kọ́lọ́ ó dojú wọn bólẹ̀ ìṣúlù fún mọ́ ọtẹ wọn nílé àṣì mọ́sì ń bá akẹ́kọ̀ọ́ jẹ wọ́n àyàǹkọ́ lè bó ààyè tí wọ́n ṣẹ́rí padà lẹ́nu tó pọwọ́ fún tí ò rí orin múdélé náà ló yà pọwọ́ fún. ààyè bí náà ẹ̀rìjìhó àìdínà àfọ́ńdọ́sírù ó ní lámúyà náà ló máa ń rọ́mú hù ọwọ́ wọn ọ̀tẹ̀ ń tẹ́ gbà lérò ọ̀rọ̀ kan jó ẹgbẹ́ wa tún fẹ́ sọ ẹ̀ òun náà tó ní ó ní sàlábù nìṣúlì wọ́n ní لما قصرت رباهيته صلى الله عليه وسلم وسج وجهه يومه wọ́n lè bá ọkọ sọ yìí ó sọ̀kalẹ̀ nípa àwọn tí wọ́n sọ ìdíjẹ́ ńlá mọ̀ọ́mọ̀ lóko wọ́n sọ lóko ó sì bá eyín eyín ọ̀kan mẹ́rẹ̀ẹ̀rin ó sì kàn án. Ah. wọ́n tún sọ ọ̀ṣọ́jà wájú ìhìn wọ́n tún sọ ní wọn wọ́n tún là ní nǹkan níwájú lẹ́jẹ̀ ń ṣe tí tí tí tí wájú obìnrin bì àwọn tàbí ń bá ń lò ní àyíká ń bá ń lò láti ìrìn náà ń bá ń lò ọ̀rọ̀ táwọn ẹbí wa sọ ó wá sọ. Ah, ó ní káyọ̀tà yìí kú ní nǹkan ọmọ alábù wájíhà nàìjíríì nínú ìdáná àná àwọn èèyàn ó tún wá ṣe àyẹ́lú làwọn èèyàn kan ṣe ṣe ìrè báyìí àwọn tó ṣe wípé wọ́n mú ẹ̀jẹ̀ jáde níwájú àyẹ́lú tọ́lọ́run rán sí wọn bóun ó sì wá ó ti rí i pé bínú ọlọ́run ó ti sọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn. tọ́ọ̀ láyà bá dé. tàbí ìran ẹni ó ní tàbí wàkílà nísàlá tí sí áàlì bí ìnàmúnà wà ó ní sábú nàró jùlá nínú ìkùráì bàá sàwúmọ̀ ọ̀ṣun lè la ìsọ̀lọ̀lọ̀ sọ̀lọ̀. بلاد مهونة وهي بين مكة وسكان ليعلموا الناس القرآن والعلم nǹkan méjì ni wọ́n sọ nípa asúbáwò lòsùlù ayé ọ̀kan la kọ́kọ́ sọ nípa pé ní nǹkan níwájú ẹ̀jẹ̀ jáde bákan náà wọ́n á ní eyín mẹ́rẹ̀ẹ̀rin ọ̀kan wọ́n sọ lóko ń bẹ́ẹ̀. èkejì ni pé àwọn kan wọ́n tún fẹ́ ṣe ìsìláàmù wọ́n wá ránṣẹ́ àlẹ́yìn mọ́nà àṣọ́dà wípé kó fi àwọn èèyàn ránṣẹ́ táwọn wọ́n wá kó àwọn ẹlẹ́sìn àlẹ́yìn bá gbé àádọ́rin èèyàn sábúmú nàlọ́jùlá ní àádọ́rin ni wọ́n ní àwọn tí wọ́n há sí ní àwọn ẹnu ọkọ wọn lẹ́kọ̀ọ́ àṣé àwọn ẹni bí ni àwọn tí wọ́n wá béèrè yẹn wọ́n ti gbé gàdàgòdò lẹ̀ wọ́n ti gbé kànga tí wọ́n fi nǹkan bò ó tí wọ́n fi ẹ̀fẹ̀ sí lórí wọ́n ní káwọn èèyàn wọn máa bọ̀ báwọn èèyàn ti ń dé ní ń ṣubú nínú kòtò. n'ebe nsogbu nwere bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn tó ń gbé òkúta ńlá ń gbé na ọmọdé wọ́n sì pa gbogbo wọn àdánù ní àwọn ìfáàs wọ́n ti ń ọba ànálì ló jẹ́ púpọ̀ wọ́n wọ́n kí ló wá fànà bí ah! mi lóyún ọfẹ ọfẹ mọ fi hàn sẹpẹ nípa náà wọn dá fún wa láyà bá dé olùwà ní lẹ́yìn sàlákà mínàlẹ́ amú ìṣe ìhun ní ìbákan òsín tákàn ọ̀ rẹ̀ mọ̀ náà nínú gbogbo ń tọ́sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì gbogbo dálí àlè amúnú nìlà wọ́n. lọ́jà afẹ́ tiẹ̀ gbogbo tí wọ́n sọ̀rọ̀ ojú ọlọ́run ni wọ́n ti ṣe lọ́jà afẹ́ wọ́n ti dérí wọ́n ti sùn. ọ́ọ́dì ṣàtúbà ọlọ́ni tàbí ọ̀rẹ́ àtúbà àléhìmú nínú ìṣòláyé ọlọ́ni ọ̀mọ tó ń lè ṣe tó àwọn èèyàn àwọn lè tún bá o wọ́n ṣe ìsìlámù ọ̀rẹ́ tàbí kó wọn ọlọ́run ó sì jẹ́ wọ́n yà báyìí náà wọ́n mú rọ́ọ̀lù wọn náà torí pé alábòsí ni sáàmù sọ̀rọ̀ ọ tí gbogbo rẹ ní ọlọ́run lọ tó afọ fàáyà ya àmì mi sì ti ọba rẹ̀ yi ọlọ́run agbára ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run àwọn bàbá àwọn tá a máa ṣe ọlọ́run ní ọba tó ṣòro ìjà àbí pé pé mú gbogbo ẹ náà bá ọba rò sọ́ọ́dì náà rò mọ́rù nǹkan ẹ wo ohun tó fojú yìí ẹ wo ohun tó fojú ìṣù àwọn ẹlẹ́sìn ìsìlámù ẹ wá wo àfẹ̀yìndà àfẹ̀yìndà sí ọ̀rọ̀ ẹ̀ náà wá fi gbé ìsìlámù dà. ọlọ́run ti bọ́ sí ọ̀rọ̀ mi. olúwa ni wọ́n lè ra yìí òun ọlọ́run ọba ní í ṣe o máa fi sàmì wa àti ìwà mẹ́rẹ́pìlì árílì gbogbo ohun tí ń bẹ nínú sọ́nà méjèèje àti ilẹ̀ méjèèje níní kárún wàhálí kárún wà àbíjá òun ọlọ́run ló ní gbogbo pátá ìlú wọn ẹrú wọn ẹrẹ ní ìsìjẹ́ fún wọn náà. ẹ̀dùnkìrù onímọ̀ ìyàsáàwù owó ọlọ́run a máa ń foríjì ẹni òǹbá pẹ́ rákà ẹni òǹbá pẹ́ foríjì wọn a máa ọ̀yọ́ ẹni ọba gbèsè òun á jẹ́ náà jẹ wá yà ó foríjì wa ni ọlọ́run tààfin ìbòho jẹ́ ló wá ní wàhálà àrùn ìgbà tó rùn lọ wàhálà àrùn ìgbà tó rùn lọ. Òun ọlọ́run ni ọba aláforíjì ìgbà tó rùn ní àwòyíyá yìí gbẹ̀ǹ tó bá mú ọlọ́run lọ́rẹ̀ náà ní òun foríjì. Rọ̀yí mú ìhálì fọ́ọ̀tì yìí ọlọ́run sì lọ bọ onífẹ̀ẹ́ ìwọ̀n tí bá ń tẹ̀ nílànà rẹ̀ ní ọ̀fẹ́ wọn. Ọ̀rọ̀ kan tó dúró ọlọ́run tó fẹ́ sọ̀rọ̀ ní o. olùwà ní yá ayọ́ àlàjì náà àmọ́nú ẹ̀yin tẹ́ ẹ gbọ́ lọ́run gbọ́ lódodo. látàkùnú rìbá aliáfàmù lọ fata ẹ mẹ́jẹ owó èlé náà o ní àdùpèlé àdùpèlé nígbà tó ayé àtúnṣe lé ni pé. nínú sàbábù mùsùlùmí rẹ̀ ni pé ana rọ́jùlá dáná tòlè jẹ́ àìlíyà ìgbà dáná làwọn dénú àlá áhàlì wà á ńlá ní àjálà ọ̀làmúyá tí bírí ní gàrímù àláwà fáyì ọkùnrin kan nígbà tí kò tí ì ṣe lówó bá lówó pé òun yá ilé ẹgbẹ̀rún ṣùgbọ́n ọgbọ̀njọ́ lẹ́sùn rẹ̀ dà padà àwọn tàn náà ti gbàgbé. ìgbàgbọ́ gbọ̀njọ́ ń ti pé wọ́n tàn ti rí owó ọrụ padà yóò wá sọ fún un pé owó fi àsìkò kún àsìkò rẹ̀ wájú owó tuntun oṣù kan kún ṣùgbọ́n owó tó yáwùn ọgọ́rùn-ún márùn tó bá tún di àsìkò ìdí ọ̀rọ̀ tó ní san yóò tún fowó lé kù yóò pè ní ṣebí lójoojú òun yóò tún fún lásìkò lọ́lọ́ wá pe àwọn wípé ẹ̀yin a ní ní ní afọ́nbásírù ó ní bíálítì ó ní aliha pàwù tí alifu wà ń bẹ̀ ó là lè ṣe bẹ́ẹ̀ wàdúrì ha a sì lè jẹ́ alẹ̀. ó ní dọ́lọ́ńtà sọ ni pé bíáńtà sí dúrúfìlì máàlì ẹ má ṣe àlékún owó má ẹ má ti jẹ ẹrù kún ẹni tí gbèsè ń bẹ lọ́rùn ẹ̀. nígbà òní ó nílẹ̀ àjálè nígbà tó tó àsìkò tó yọ ọ́ san tí òun san wọ́tò áfèrè ń tọ̀ lábà wọ́n wá ń pẹ́ ẹtún dị ẹ̀nà lára díẹ̀ sí ọjà àánà ọ̀la ṣùgbọ́n àṣàfikún owó táwa ní ti owó lọ́nà ẹ̀mọ́sùn bẹ́ẹ̀ àìtú sọ̀rọ̀ lórí ìyẹn. gbogbo nta àbá yáàyàn kò gbọdọ̀ máa ń fà o fẹ́ni tí ó yá o gbogbo nǹkan bá ti máa ń fà ní o iye tẹ́ ẹ yá iye tẹ́ ẹ yá náà ni ẹgbà padà o. olúwa ni wọ́n tàkùn láha ẹ̀pá yọ̀ ọ̀nà yìí wàhálà tó tó tó lè hùwà táì lè bá a sórí rẹ tàfíìsù náà táì lè jèrè ní jẹ́bẹ̀ pàtàkì náírà olùwàní ẹgbàyà náà o àlàtí ó ìjà ti líle káfíìrì náà tó yẹ pé àwọn ọlọ́run ti pa iná yẹn léṣe àwọn pa léṣe lẹ́ẹ̀dẹ́ àwọn aláìgbàgbọ́ áńtò àṣàbíbì ìyá náà láì àwọn ìjẹ

ló lọ ní sọ̀rọ̀. àtúnṣe rẹ̀ lọ́n jẹ́ ọ̀rọ̀ àlọ́nu náà dárí jù wá o. tó ọlọ́run tún tẹ̀síwájú ọba wa ó ní àbùkátù ìjà wà lẹ̀ ẹgbẹ́ sọ́ọ̀rì ní ẹ̀sọ́rẹ́ pẹpẹ ìlà amájúdé àti ìlú rọ̀bì kan kẹ́ lọ́ọ̀rẹ́ ṣe ohun tí ọwọ́ yóò fi tẹ ìdáríjì látọ̀dọ̀ olúwa ọba ayé tí ó fi tí ó fi dáríjì yìí ọ̀jọ́nà sí ní tí ó mú ìwọ ọgbà àdẹ̀rọ àlìjánà ọ́rídùn àlìjánà tó fi gbé fífẹ́ rẹ̀. pẹ̀lú ìwáàtì ìwàdìhárí yìí a fi jọ fífẹ́ sọ́nà àtìlẹ̀. ẹ kàárí ní ìmọ̀ lọ́wọ́ wọ́sà láti ní dáhùn máa ń lè wúra ńlá àgbà. ìfẹ́ ọlọ́mọ làgbẹ́ náà. ọlọ́run náà a fi jọ ẹ nígbà yẹn nri àjò wọ́n rìn rìn rìn nri nri wá dé nìkan tí wọ́n tan omi wọ́n tó bọ́ nu ọkọ̀ ọlọ́pọ́n wọ́n omi wọ́n nri nri àti ìgbọ́ ẹnìkan tó tọ́sọ pé òun ti débi sí ilẹ̀ etí pé o bẹ́ẹ̀ náà làwọn tí rìn ló kúrú fún ah! wọ́n wọ bàálù. àánú ìdòwe pé ògbó ọlọ́run lè àbí ẹ wá dé ràánú ló wá fi ló wá fi wákàtí márùn rè <laughs> kí n ṣe nǹkan kékeré. Ah! ìgbà tí àwọn olùkọ́ wa wọ́n bẹ láyé tí wọ́n lọ sí orílẹ̀-èdè Iran ìgbà tí bàálù gbé wọn wọ́n kọ́kọ́ fi wákàtí mẹ́fà nù àwọn gúnlẹ̀ sí western german nígbà tí a sinmi díẹ̀ lọ́jọ́ kan lẹ́yìn tí wọ́n mú lọ a sinmi díẹ̀ ńbẹ̀ à ẹ̀gbọ́n lóye bá rìn lórílẹ̀ ayé ìbẹ̀rù ọlọ́run lóye lóye dúró nǹkan bẹ́ẹ̀ o adé western german nìyẹn. wọ́n á gbé oúnjẹ fún wa hmm. àwọn olùkọ́ wa wọ́n ije ò lè jẹ yẹ̀yẹ́ wọ́n láwọn ò lè jẹ ẹnìkan tí ìrìpa wá pọ̀ oníbàbà ó lè kú lọ́wọ́ ìgbà tí a tún sun níbẹ̀ díẹ̀ bàálù tún gbéra ó fún ní wákàtí mẹ́fà. bí ibi tí bàálù bá ń lọ ó wá ṣe jìnnà sí bẹ́ẹ̀ ni ṣe gbéra sókè tó. bọ́wá wákàtí mẹ́fà àwọn sí dókítà èyí nígbà ọdún sọ̀kalẹ̀ tó ń kọ́ ẹ ṣe ń gbé aṣèjẹ̀ wo kiri ilẹ̀ ọlọ́run tún lọ ni ìyá ìrẹ́rẹ́ akọ̀lẹ́fẹ́ ní ìjọ ni ó táà lè mà pẹ́kẹ́ ọlọ́run làlùjẹ́ náà ẹnìkan kejì ẹnìkan kejì ọlọ́run wá náà tí òun ní kẹ́ ẹ ṣe tètè rẹ̀ yìí kẹ́ ẹ ṣiṣẹ́ rẹ̀ yìí yàmọ́ wá tù wàlẹ̀ àìlù ọlọ́run la fi yọ nífẹ̀ẹ́ sọ́nà àtìlẹ̀ àwọn bá ṣèrò wá ní lọ́wọ́ sì lọ́kí bẹ́ẹ̀wù náà bì nìbúra wọ́n ní àìlù sáà ó ní sọ́nà méje ilẹ̀ méje kápẹ́ ní àwẹ̀ aṣọ mẹ́rin àkọ́run káwá rán méjèèje. ka pọ̀gbọ́nra wọn ẹ e bí ó ṣe bẹ̀dẹ̀ ọlọ́ni àìjẹ́ náà náà ẹnu òbu rẹ̀ lásán ó fẹ́ jùlọ àwọn. inú fi jẹ́ pé ìgbà tí wọ́n béèrè níbo làlùjẹ́ náà gan wà lọ́rọ̀ sọ ọlọ́run wà lókè sóhùn méjèèjì tó tún lọ ah, ọlọ́run bẹ́ ọ. ẹ wá wo ọtọ́lọ́run wá ń gbà wá ní ká ká ṣiṣẹ́ àlùjọ náà arìnrìnàjò ni wá lórílẹ̀ ayé àṣojú ẹ̀ láàyè ń bẹ̀. wọ́n wá rí nìkan tó sá sí wọ́n á ní bọ́ọ̀rùn fóònù díẹ̀ rọlẹ̀ tán ó tó bá rìn àjò lọ arìnrìnàjò ní wá o àti à ń lọ o èrè márùn láàrin ká tó parí rè àwa tá a wà láyé àwọn ti rin mẹ́ta ẹranko méjì ọjọ́ abẹ̀rẹ̀ ìrìn àjò òun náà ni nínú asúlábìlẹ̀ àbáhì ìlàárín àmìlú mahad nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò wa ìjọ tá bíi bàbá wa tá a bọ́ sínú ìyá wa ìjọ láti bẹ̀rẹ̀ ìrìn àjò. níní àlàáàmì rúmọ̀ àásù yájúmíyá ọjọ́ bá délé ayé bá kó nínú ìyá wa ìrìnàjò wa di méjì ọjọ́ náà ni ọ̀rọ̀ wa ti nífura ṣùgbọ́n àfíèsí ẹ pé ẹkún la sùn dáyé àmì ọ̀bà tó sunkún àwọn màmá wọn ó sì fún ó sì àmì ọmọ tá a ní ó sunkún ilé gbogbo èèyàn oṣù tó ní o bẹ́ẹ̀ la púpọ̀ máa ń sún ó yí ọmọ bẹ́ẹ̀ á ah, mo lè gbé o oṣù tó ní wọ́n ní àkíyèsí pé àlejò bá ń kí ó ń sunkún àwa bá ń gbàlejò à ń rẹ́yìn àbí ó àìsí sunkún kọjá àti sunkún olùkọjọ́ ti gbẹ́yìn báà ṣe ní sunkún pò ìlọ́kàn àbáyé lọ́wọ́ ló yà sunkún pò láyé o. wọ́n ní ká iṣẹ́ rẹ fúnra wa. ó lè ba àjà sí pé ọjọ́ tá a bá sí láyé àwọn tí máa ń bẹ lọ́dọ̀ wa nígbà náà ló sunkún ṣùgbọ́n káwọn tá a láyé á lè rẹ́yìn tí wọ́n fi wá ń jíra wọn nígbà àgbáyé ẹkún la fi láyé a láyé ń bẹ̀rẹ̀ ní ẹni tí ó gbé ní fún ìlàyé nìkan lóhun ti tó nígbà wa lọ ní pé ìyá ọjọ́yé abọ́sórí ìrìnàjò ẹlẹ́ẹ̀kejì ẹni tó wá ìlàyé ní wa ní ìsìn àwọn ti bọ́ sórí ìrìnàjò kẹta wọ́n ti bọ́ sàárè àwa ń palẹ̀ kẹta tọ́wọ́ ti wa náà bọ́ sàárè ní ìsìn ìrìnàjò méjì méjì.

yóò ṣẹlẹ̀ o àwọn tó ti kú báyìí àwọn ti ráàyè dájú o àwa làwà nù iyèméjì o nígbà bá tó ní máa ṣáàbù tán ìfún bó kálukú bá wá gbàwé iṣẹ́ rẹ̀ pẹ̀rẹ́ǹtì kọ́ wà lọ́wọ́ àbáyé wọn náà wá sọ pé fàrí kò fèrè gbà fàrí kò gbà. bí ọba wa dàlùjẹ́ náà adéjà lónìí ọlọ́run sì bẹ́ẹ̀ pa ọ́. àlùjẹ́ náà ọlọ́run wá lónìí yìí o ọlọ́sẹ̀ o ah! ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run ọlọ́run ní ẹni fífẹ́ rẹ̀ lásán arínú wá ṣàmáwá tù wàlẹ̀ arínú. o náà la jọ fífẹ́ sọ́nà a bá so méjèèjì tá a so pọ̀ àlùjáde bá lọ ọlọ́run ní ìdá ti ìdílé mọ́tà ti àwọn bá wa pèsè rẹ̀ lẹ́kùn ó ní àwọn àlùmọ́tà tí yàn láhà àwọn tí ń pààyàn ọlọ́run bí wọ́n ṣe àwọn ìtẹ̀lé àṣẹ ọlọ́run àtàríkù nìyà á sí wọ́n sì fi ẹ̀sẹ̀ lẹ̀ ara sọ rẹ̀ yóò là wọ̀ sáǹgbà yìí o ẹ jẹ́ ká fún ààwẹ̀ níṣẹ́ sí o ẹ jẹ́ á fún oníṣẹ́ sí o ẹ jẹ́ á fún oníṣẹ́ sí o orí àlùjẹ́ náà tá a wò ọ̀rọ̀ kan dúró ọlọ́run tó ń tẹ̀síwájú olúwa ní àgbàdí iná yóò sì kùnà ní sàráàyè ìwàjọ ráàyè àwọn tí ó wà ìjọ́nà ọlọ́run àwọn làwọn tó ṣe pé wọ́n ná owó wọn sí tọ́ọ̀tì ìlà ìṣojú ọ̀nà ọlọ́run ẹ̀yin tẹ̀ sì náwó náà lọ jẹ́ kó yó o ọlọ́run lè jẹ́ kó fi í ṣe o ọlọ́run lè jẹ́ kó kàrí láyà o ìgbọ́dọ̀ ń dìde sẹ́ni kọ̀ọ̀kan wa náà tá à ń ná náà nìyí ọkọ̀ wà láyà. ọlọ́run àlàjì iná yóò ti kùnà fi ṣàwárì ìwà dọ̀rọ̀rì. àwọn tí wọ́n ń ná owó wọn fi tọ́ọ̀sì la ìdójú ọ̀nà ọlọ́run fi ṣàwárì nígbà tára jẹ̀ wọ́n. owó náà pọ̀ nínú pípọ̀ náà ní ẹ̀mí ẹkún náà. ó dára wá lọ ra ìgbà tí ò tó nǹkan wọ́n tún ná wọ́n ná nínú bó ṣe náà àlùyí ṣírò wà lóyún ṣírò ìgbà ara rọ̀ wọ́n tọ́lá ń sọ wọ́n náà ń bù ú bọ́lá ń ṣe fún ẹ náà ń bù ú sì ní ìrìnàlẹ̀ àwọn tí ń gbèbí náà nì káfíńà á ní ìmùláàyè ní máàyè ìdírásì àwọn tó yẹ pé wọ́n lágbára kí wọ́n bínú ń lágbára rẹ̀ ṣùgbọ́n wọ́n pa ìbínú náà mọ́ra wọ́n lágbára kí wọ́n gba ẹ̀san ni wọ́n pa mọ́ra wọ́n dijú fún ọlọ́run tí ń gbèbí lórí mi àwa náà. ọlọ́run kó ṣe wá gbogbo ìròyìn yìí ọlọ́run kó fi wá sínú àwọn tí ó gba ìròyìn náà káwa náà máa nínú kan. wọ́n ń gbà tí wọ́n di sùlẹ̀mọ́nà léèrè àbí sùlẹ̀mọ́nà ọmọ dáúdà wọ́n ní kí ni ohun kan ẹṣin o wà lórí ẹ̀ gbogbo àwọn ènìyàn

ó nke ìjà ìjà ìtọ́ka sí ẹ̀ òun náà ní kéèyàn ó ṣe sùúrù lásìkò ìdílé ẹgbẹ́ wá ṣe sùúrù tàbí ṣe bá ń bínú yẹ gbogbo àwọn ìwà máa kan sára ọkùnrin ni ó ọkùnrin ọkùnrin rò ọkùnrin ẹ wá kí wọn wá tán. àwọn tó ń tẹ́yìn náà kò lọ bá ó ti bínú ju wá rárá àgbà ó ti bínú ó ti gba nǹkan jẹ́ ìgbà tí mi ń bínú wọn yẹn nǹkan rárá sí. ṣùgbọ́n kí ni ẹṣin tó yẹ kó tẹ̀yìn bá gbọ́n àwọn èèyàn máa bú gbòǹgbò bá sọ̀kalẹ̀ gan wọ́n máa fẹ̀yìn fún wọ́n máa tún ṣàdúrà fún wọn ni náà ní sùúrù. ha tó yẹ kéèyàn bínú ẹnì tó sọ̀rọ̀ sí ọlọ́ tó tó ṣe bí ẹni tó gbọ́ báwo ni wọ́n máa bá ẹgbẹ́ ni wọ́n ọ̀mì sí ọ̀rọ̀ ní ọjọ́ ń ìyá wọn ò ní padà wọ́n

àwọn bàbá wa ní òrùn tó bá ń nípa wọ́n bá ní já àlùbọ́sà ìjọba tó fi yé wa. àti ọ̀rọ̀ ọdún ọ̀rọ̀ tí yóò mọ bàbá àwọn náà

nígbà tó pọ̀ tọ́tẹ́ra lẹ̀ àtìgbà tí ò tó nǹkan yusuru wà ní yusuru. wọ́n lè káàsì ní àwọn tí wọ́n ń gbé ìdùnnú mi náà á ní ìmọ̀lá ìdí pẹ́ẹ́pẹ́ wọ́n gbé mi wọn ò jẹ́ kí ìbínú yẹn jáde máa nìkúndé láti wọ́n sì lágbára tí wọ́n bínú wọ́n fi ìbínú wọn sì mọ́ lọ́wọ́. wálé áfínà àlìmáàsì àwọn tí máa ń ṣe àmójútó fún àwọn èèyàn ní máa ń ṣàlànà fún àǹtọ́dá ṣe àbùkù sí wọn. áìtáàrì tí iná òkú bàtà wọn jẹ wọn yà. nínú ọ̀rọ̀ yìí ni ànábì ti sọ̀rọ̀ kan. àbẹ́bí ìwà ẹni mímọ́ ọ̀sán ẹgbẹ́ ká ṣe àgbàlá ti pé sọlú àlẹ́ ìwà nígbà ó láti wà lọ́kùnrin láti pé àkóró ṣe yá òbí kúrò ọ̀gbìn àyíká yìí láti pé àkóró ṣe yá òbí kúrò ọ̀gbìn àyíká yìí. àdáda sọlá tuntun ká tó máa. الناس وزاده ما Abdullahi Abbas lọ gba ọ̀rọ̀ náà wá. Ó ní àlẹ́yìn sọ pé bàlá sún máa ń kùnà sí ìhì. Á wá òun láwùn ní kànáfìsì. ọsatara iwu nla ahụ dị n'amụsị wee bịa na ime abati aláwọ̀ o bá fi ìwà náà tó bá fi ṣẹ̀bẹ̀ fún tó lè máa kú ó ní àkọ́kọ́ ntọ́lọ́wọ́ ọkọ̀ ṣe ní pé á wá wùlá òfin ọlọ́wọ́ mọ̀ ṣàbò rẹ̀ aburú àkàn. bí àwọn èèyàn fẹ́ ṣe láburú ọlọ́run gan ni ọmọ ṣàbò ẹ̀. ọlọ́lá àgbẹ̀ ìdán ọlọ́run kò sọ ní pé wọ́n ọlọ́run ọ̀dà sí ìfẹ́ ọmọ wa bá àwọn èèyàn ní bí ṣe ń yẹ bí ṣe bẹ́ẹ̀ ni wà oore kẹta ni pé wàá jẹ́ àlàó láwọn ní máa bá ti ọlọ́run ó sọ wá ti sínú àwọn tọ́lọ́ nífẹ̀ẹ́ sí ah! àwọn sàbí mọ ọ̀rọ̀ gbá ó mọ ọ̀rọ̀ gbọ́ wọ́n ní káwọn ẹgbẹ́ òfin kàdìdá àjẹ́ ó ti sọ wọ́n ní wà mẹ́ta yìí o ẹni ọlọ́run bá ṣe fún oore àkọ́kọ́ ní wọ́n mọ ṣàbò rẹ̀ oore kejì ọlọ́run mọ bù láṣìírí oore kẹta ọlọ́run ó fi sínú àwọn tó fẹ́ràn ah! gbogbo yẹn. ní ọmọ wa kò sílẹ̀ sọ̀rọ̀ pé ẹ̀kọ́ ọ̀rọ̀ sísọ ọlọ́run fún mọ̀ọ́mọ̀ gbogbo wọn ní ẹlẹ́kọ̀ọ́ sì ti sọ fún wa wọn ni táwọn wá náà nú ọmọ ṣàbó wa láti lẹ́yìn ẹ̀ kó fi máa bọ̀ ká máa rí jẹ ká máa rí mu wá náà tó tún wá yóò tún wá fetí lẹ̀ tí wọ́n wá fetí lẹ̀ ó ní àkọ́kọ́ ni pé wọ́n ní ìsáwó sí ọ̀ṣàkárà ẹni tó pé sọ́mọ ń bá kan fún náà bá ṣe fún ìwà àtẹ̀yìn jẹ́ ká mọ̀ ní oore ká dúpẹ́ ìwà ẹlẹ́ẹ̀kejì ni pé tí bá wá ń bínú lórí abara ni wá àwọn àfáàgbà àwọn àwọn ìṣọ́ wọn ní ẹlẹ́ran ara ni wá o ọ̀nà ìjọ lè bínú kò ṣe o ẹlẹ́ran ara gbogbo wa o. táwọn tá a wí yìí tí wọ́n bá wá rí i tó bí wọ́n nú wọ́n gbé mi. ẹlẹ́ẹ̀kẹta téèyàn bá wá ṣẹ̀wọ̀n ó ṣẹ̀ wọ́n gan-an tí ó wá tó wá tó wá rìn tó wá rìn tí rìn lọ tí rìn lọ tó bá lọ fẹsẹ̀ bọ àkùtì tí wọ́n dẹ́lẹ̀ sáà tó ti ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ ó yẹ wọn díjú fún un pé kásẹ̀ rè gbé dàgbà ní ẹni bá tún ṣe gbàgbà ìjẹ́ dákun ohun tí mo gbọ́dọ̀ àkùtì fún ẹ̀ràn mi lọ́wọ́ ẹ bá ń túkú òlẹ́sẹ̀ rẹ o. Ah, ìwà mẹ́tẹ̀ẹ̀ta ni tó túmọ̀ sí pé ẹni tí kì í rárá tí ì bá lè gba òye mẹ́tẹ̀ẹ̀ta oore mẹ́tẹ̀ẹ̀ta wọn mọ̀ jẹ́ tiẹ̀ ọlọ́run sì bẹ́ẹ̀ ọlọ́run wá níwájú ẹ́ẹ́fì náà ní nọ́ọ̀sì àwọn tí wọ́n máa ń ṣe ẹ̀dẹ̀ fún yàn ní máa sọ̀lánà fún ẹgbẹ́ bá ṣàbùsí wọn táìtààrì kí náà kú bá tàwọn tó yẹ wọ́n jẹ́ yà

Alhamdulillah.